والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته نتسواجه pẹ̀lú àlàyé tá a ṣe fúnra wọn nípa tó ní ṣe pẹ̀lú àtẹ̀wò lẹ́yìn eléyìí tó tọ́ra yẹn lórí gbogbo wa kájà ní tí ó ní àti tó jẹ mọ́ ẹṣẹ́ àti tó jẹ àtẹ̀wò lẹ́yìn eléyìí tó tọ́ra yẹn lórí gbogbo wa ìgbé kájà náà ní. àtẹ̀síwájú láti fi ta bọ́ọ̀lù débi ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí ni ó ká ẹ̀ nínú àwọn àtúnṣe eléyìí táwọn èèyàn máa ń ṣe ó sì jẹ́ ọ̀ràn ẹ̀ lórí wa ìpè ká jẹ́ náà sí ká má bàa bára wa lẹ́sìn jẹ́ ó náà ní báwọn èèyàn ṣe máa wá àlùbáríkà lára igi èèpẹ̀ tàbí òkúta àyè kan sàárè kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyè. láti rí i pé látàrí fún àwọn àlùbáríkà yìí lára ń tọ́lọ̀ sọ pé ká máa wá àlùbáríkà gbára yìí ọ̀pọ̀ àìmọye ẹni tí máa túmọ̀ sí tẹ̀bọ̀ tọ́lọ̀ tí máa tẹ̀lé ìgbé nǹkan da ẹnu àlá rẹ yọ ṣẹlẹ̀ àdàdálẹ ọlọpàá ọjọ́ kan yọ ṣẹlẹ̀ torí ẹ nínú àwọn nǹkan táwọn yẹn máa ń ṣe kó náà ní pé gbàtí wọn bá lọ sí orí tẹ níbi tí wọn ń sin àwọn òkú sí àrìsí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn lè máa bu ègbé orí tẹ wọn máa bu bọ wálé ẹlòmíì ọmọ ta òkúta láti mú wa sílé lórúkọ ìgbé èpè oríṣà àwọn ní nǹkan kan àti nǹkan kan táwọn ó ṣe fún tí ó mú kí nǹkan kan àti nǹkan kan máa tẹ̀lé eléyìí wọ́pọ̀ nù gbèsè ayé àwọn tí èèbá ti tẹ̀lé tó nà ọ̀pọ̀ bàjẹ́ nínú gbèsè ayé arígbé gbogbo èèyàn kéwù jáwa náà kéwù kí ni jẹ́ kéwù yẹn gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀ma tó fi rọ́ọ̀lù nítorí pé tí ọ̀pọ̀lọpọ̀ lérò pé wọ́n máa fi kí o ṣe wọn náà nígbà wọn máa fi wo jẹ ìdínú tó fi jẹ́ pé lábá láwọn máa lé kí o sábà tó ọgbà tẹ́bá fi wọ́n léèrè ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan àbí lápapọ̀ wọn kí ni tó sun yín dédì kí o ẹ̀ kọ́ rí pé majority wọn wọn àbínú fẹ́ dọ̀ wá kí o àfi nítorí pé bóyá àwọn bàbá wọn ti kọ́kọ́ jẹ́ àfáàrí àwọn bàbá yẹn kò wá wù wọn pé kí jíjà kọ́ parun lágboolé àwọn tó ìdínú tọ̀pọ̀lọpọ̀ máa fi lọ máa jó òun gẹ́gẹ́ fúnra rẹ̀ kò ní ambition tó bá wá dédì rẹ̀ tán nígbà tó bá kọ́ tán yóò wá wù ẹ̀yìn wò pé àwọn bàbá òun tó wá kọ́ kí òun náà kí ni wọ́n fi ń ṣe yìí. tó ọ̀pọ̀lọpọ̀ a rí i pé àwọn bàbá òun yẹn kí ni wọn fi ń jẹun ọ̀nà wo lẹ́yìn wá gbà ọ̀nà wo lẹ́yìn mà téèyàn ṣe gbà máa fi kí jẹun báyà ní kéèyàn ṣe mọ̀álẹ́ tó bá gbó halalan tayyiban là bá ń wá tó bá ní kéèyàn ṣe mọ̀álẹ́ tó bá sì yẹ ní pé bóyá ọlọ́run ní wà lọ́kì wọ́n fi lè má mú ọ kan àmọ́ wọn fún ọ lówó kan nígbà tí èsì pé bóyá ìjọba ẹ̀sìn Islam la ní sẹ́gbẹ́ yẹn ọ̀yàn àwọn èèyàn ládájọ́ ṣẹ̀ríà yẹn ọ̀yàn àwọn èèyàn ní olùbádámọ̀ràn nípa òfin àwọn èèyàn ní olùtú àwọn èèyàn nínú láwọn àwọn èèyàn ní fún àwọn jagunjagun. yọ yẹ àwọn èèyàn ní olùkíniláyà fáwọn ọlọ́pàá agbófinró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí kò síbi tí wọ́n ti bùkátà olùmọ̀ tó bá yẹ kófin islam bá bẹ̀. lóńgbà táwọn wà ẹ̀ àwọn àwùjọ torí gbẹrẹfu bó ti ṣe lọ́wọ́ gbẹrẹfu àbí kéèyàn ti jẹ́ pé ọlọ́run ní kọ́ wà lọ́kì mo tún tẹnu má lọ́kì o téèyàn bá ṣe imam tó ń fìyàn lówó because o lè condition rẹ̀ fáwọn ẹni tó máa ṣe lè má mú fún wípé wọ́n máa sanwó oṣù fún ọ nítorí pé ìyapa ń bẹ lórí eléyìí pé sọ́tọ̀ ká ṣe lè má mú gbowó pàǹṣe lè má mú sọ́tọ̀ ká máa pèpè fún sọ́lá gbowó pàǹpèpè fún sọ́lá ìyapa ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ nípa eléyìí akramakumullah ọmọ wa bójú wẹ̀yìn wa rí pé bàbá òun akọwọ́dà léde kúkúrú bàbá òun ti ti awo tọ òun náà wọn ni mahma yekunil ab yekunil wadi bí bàbá bá ṣe rí lọ́mọ náà tí ọmọ náà bá di paapu iná ọmọ wá wà kú wa káàkiri kílódé abiri ńsọjọ mẹ́ta ó ìjọ méje dàbí rí mọ ní sẹ kálúwà lórí tẹni kálúwà lórí tẹni wà táwọn tá a lẹ a'udhu billah torí ẹ̀ àmọ́ lọ bu ègbé orí tẹ́ àmọ́ kókùtà orí tẹ́ ẹ̀ àmọ́ lọ sa ẹ̀ kìnnìkan náà sọ òkú ètò àbá lọ́wọ́ wa bá bà kò yé jẹ́ kọjá ká àjòjì lọ́dọ̀ àwọn ẹni tí máa ń hùwà burúkú bá torí ẹ̀ Islam kò fara mẹ́lẹ̀ yìí o àbí omi tẹ́ fi wá kú tẹ́ bá lè tọ́jú ẹ̀ pé ńgbà tí wọ́n wẹ̀ fún omi ọ̀gbọ́dọ̀ dànù ẹ máa gbà á nù bá fún abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tí láti di omi tẹ́ fi wò kúse amaza anabi wọn wẹ̀ akramakumullah kọ́dà ó tún lórí àwọn abẹ níbi tí ṣírùkù nítorí fani lọ sí ti ṣírùkù tọ́pọ̀ láwùjọ wa dé ó tún lórí àwọn abẹ abẹ ó ti kó àwọn ìgbé kalẹ̀ ìdáǹgbè ní kálukú ebè tí wọ́n ń ké susi o ti wá pọ̀ sílẹ̀ kálukẹ́ kálukẹ́ kálukẹ́ kálukẹ́ kí ló dé tẹ̀ gbin tu síbi ayọ́ ni àwọn àwọn ń wá èròjà táwọn ń lò láti gbin tu èròjà ni lójú kọ́ lọ ra ègúsù tọ́jẹ́ kọ́ ra tọ́ ma gé tọ́ ma gbin lọ́dọ́ ní àbẹ́sẹ̀ lé òun lásán o tún kú káta àwọn omi kẹ́míkà kan ṣé ẹ̀yin mọ omi kẹ́míkà tàbí gbin tu wọn lómi òkú ni omi tó bá fi wẹ̀ kú ọlọ́mọdé àjẹjẹ kú jẹ ẹlòmíì kúndùn tó bá dé nígbà tó ta fún yẹn kò ní wá kéékèèké ètò tóbi bíi ìtẹ̀ ẹni tó sara ní ọmọ wa ẹtí ọmọ nígbà fi pín torí pé ńgbà mi omi òkú wàlúwà ìka ìyàlẹ́nu wọn ní omi tó bá fi wẹ̀ kú ni wọn wà rẹ ìyẹn pé ibi wọn bá gbìn lẹ́yìn ìgbà tí wọ́n ti rẹ́ sínú omi tí wọ́n fi wẹ̀ kú tí wọ́n bá gbẹrú rẹ̀ á pọ̀pọ̀ àpọ̀pọ̀ abáyé lọ́sù ọlọ́mọdé àjẹjẹkújẹ ẹ̀dá kò ti tú alábọ́dé ní kéèyàn ọmọ wa bí ẹ bá dọ́jà o ẹ̀ torí kéèyàn ọmọ lọ rárá fúra jẹ́ àmọ́ adúpẹ́ kọ́lọ̀ wọn láwọn Yorùbá wa wọn sábà ti tọ́ àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ jáwọ́ bẹ̀. akramakumullah á rí i pé gbogbo ní ẹ bá rí táwọn èèyàn ń sèwọ̀n èyí táwọn sọ pé kọjá kọjá kọjá ìgbàgbọ́ kan ló mú àwọn náà máa ṣe bẹ́ẹ̀ ìgbàgbọ́ ni wọ́n ń pè ní àkídà torí ẹ àwa ní àkídà gbogbo èèyàn náà ló lákìdà ṣùgbọ́n oríṣi méjì àkídà tó dáa àti etí ọ̀dà ẹni tẹ́ bá ti rí ti ṣe kẹtẹkẹtẹ ránun ránun rádaràda irú àkídà wo lónìí àkídà ti ọ̀dà àmọ́ kẹ́nìkan wà wà láyé kò ní lákìdà ẹgbàgbé ẹ̀kọ́ sẹ́ni náà torí pé àwọn ti nígbàgbọ́ pé àwọn bàbá àwọn ti sọ pé tá a bá ti ṣe báyìí tá a ṣe báyìí tá a ṣe báyìí ọjà ṣe báyìí àkídà náà àwa sì nígbàgbọ́ pa nàbì ní báyìí ní ká ṣe báyìí ní ká ṣe báyìí ní ká ṣe sábà ṣe bẹ́ẹ̀ tá a tẹ̀lé bẹ́ẹ̀ àlùjáná ni ọjà sí sẹ́wọ̀n kákìdá ti wà náà tó ìwọ́ tó wá ka àwọn bàbá rẹ̀ fún ànábì tiẹ̀ àkìdá tiẹ̀ irú rẹ̀ iná lẹni tí ọlọ́sí mẹ́kà tọ́lọ́ sí ìtòsí aṣọ kàába ni wọ́n lẹ̀ máa tọ̀ sí lẹ̀ máa tọ̀ sí lẹ̀ máa tọ̀ So, ẹ̀yin ò ní mà ẹ̀yin ó sì fi ìmánì ló dé bẹ́ẹ̀ pé ọ ah, bàbá mi rí ọ rí ó dàbí kí n má gbé ọ lọ́lé àgọ́ báwọn bàbá tiẹ̀ náà rí gbé wálé tó o kí wọ́n lọ má ti má kèé ṣe pé kàába kankan ni ló dùn mọ́ kó ń rí nítorí kòkòrò kó ń rí aṣọ ara kàába rẹ ni ẹ mọ̀ báwọn international ò lè wà tó tún ja kàába lólè tó àwọn lárúbáwá náà tó a gbọ́n dáadáa ẹ má ti rí pé èrò ti pọ̀ dáadáa orí gbígbẹ orí tútù ti kún lù akaramakumala wọn yàrá ká aṣọ kàába wọn kà sókè wọn kà sókè wọn kà sókè wọn kà sókè níbi tó ti pé tá a bá náwó fọwọ́ wò ní tóbi tá a sọ ń wà àbí òye wa bọ́ ọ bá ti gbìyànjú ẹ̀ kámẹ́rà ó ti gbé ọgbẹ́ ẹnìkan náwó o ẹnìkan náwó o àwọn Yorùbá wa kò hmm, kàába náà ti gbára ọbẹ̀ ti tọ̀ wá fún un torí pé nínú gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé bọ́sá ti di aṣọ kàába o wọ́n ti sọ fún láti lé tọ́ba di aṣọ kàába tọ́ba rẹ̀ á tiẹ̀ dirí tó àkídà kan fáwọn wà lùbáríkà yìí náà ni irú ẹ̀ náà ló pẹ́ lómi lọ sí Àrọ́fà nígbà tó di Àrọ́fà wọ́n á múlu Ghana mosco lọ́wọ́ ni wọ́n á rọ̀ pẹ̀lú kí n rọ ọpẹ kí n rọ ọpẹ kí ló dé àtẹmí ọmọ pé ìgbé alálùbáríkà lélẹ mo ní sàlàyé fún mi ọmọ ó ní wọn ní tá a bá tá a bá rí mu délé ẹ tá a bá rí mu délé àbí òye ọ mo ní àtẹmọ àlàyé náà mọ ń bọ mo ní tá a bá rí mu délé ìpẹ gbogbo ń sẹnu àhá ìpẹ gbogbo ń sẹnu mo ní dájú nínú jọ bàálù wo ni ó gbélé ọ̀rọ̀ orí ọ̀yà tó ti tẹ́ ń tọ́ra símẹ́ǹtì láti maka ti ń gbé bọ̀ wá nàìjíríà torí pé ńgbà tó béèrè wo símẹ́ǹtì lọ àwọn wa sọ pé ìṣòro na rìyà rẹ pé twenty rìyà lọ́wọ́ àwọn òkè à ah, twenty naira wọn máa pè twenty naira báwo twenty rìyà twenty times hundred ó dé lò ó dé lò two thousand fẹ́ yàtọ̀ sí nàìjíríà ọ̀yàtọ̀ ló ń bá ní wọ́n bò ń gbé márùn simenti márùn ta ni fifty kilogram ṣé bàálù kan bọ̀ gbé lọ́fẹ̀ẹ́ kò lè ṣeéṣe àkàràmọ fún mi làmọ lọ́rọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ síta ẹni tọ́ra simenti ti ń gbé lọ́lé ó ní kí ló dé ìgbà àràfà lélẹ̀ kí ṣe mo ní sọ fún ọ pé àràfà ń kọ̀ la ni làwọn tipa ń lọ rù ìpẹ́ wa ni wọ́n wá ń dàbí ni wọ́n wá ń dàbí kékeré gbogbo àyọ̀lẹ̀ lẹ́bù káwọn alálàájì ọmọ bá rí nira nínú rírìn lọ rírìn bọ̀ wọn. ó ní ẹ kọ́dà kó ti pé àràfà ń pọ̀ lánàá ni wọ́n wá dàbẹ̀ tẹ́bó ti gbatẹ́gùn àràfà. ìgbé ìpẹ́ tó bá gbatẹ́gùn àràfà kọ́ ìpẹ́ àràfà náà tó fáànù kọ́ ẹ wò orí ti dọ́ta bí. ṣe irú rẹ pọ̀ ká máa sọ fún àwọn àlùbáríkà kankan àwọn àlùbáríkà yìí kan wà lùbáríkà ẹnìkan ẹrẹ lómi tó bá bá yìí lọ́wọ́ yóò ti ọwọ́ yìí yóò ti pé tẹ̀lé súnà o sẹ́yìn pé súnà anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ oníkí tó bá bá yìí lọ́wọ́ yóò ti ọwọ́ ẹni tó bá lọ́wọ́ kò ní tètè tu ọwọ́ rẹ̀ lẹ̀ ó dìgbà tó ń tìǹ bá kọ́kọ́ tú ọ lẹ̀ súnà torí pé wọ́n á nu ike ẹni méjì ò ní gbàdúrà tí wọ́n bá wọ́ àyàfi kọ́lọ̀ ń forí tiẹ̀ kíní kejì wọn kó tó di pé wọ́n tú ọwọ́ wọn ká tọ ẹ̀yin wọn rí lómi báyìí lọ́wọ́ di mú ó fún ó fún ó fún kí ló dé ṣé wọn gbé wọn fẹ́ fún àlùbáríkà tí àlùbáríkà máa ń bẹ lára yìí ẹsẹ̀ bí wàrà màlúù tó akídà kan tó nínú àwọn akídà tí ọ̀dà akídà rádaràdà torí ẹ̀ àríwé àtẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam gbogbo ntọ́lé sọ̀yàn dẹni sí yọ máa ṣe sí òun fúnra ara rẹ̀ lè má jẹ́ sọ̀rọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n yọ padà gbé ni lọ síbi àti sẹ̀bọ̀ sọ́lọ̀ ànábì tó bí náà nítorí pé ànábì wa sallallahu alaihi wasallam kìí ṣe pé tó hàn ó ti burú gan fúnra ara rẹ̀ nìkan lọ́kọ̀ọ̀kan wa àwọn nǹkan wà tó ṣe é pé àwọn dandan fúnra ara wọn ò tí ì jẹ́ aburú ṣùgbọ́n wọ́n padà gbé ni lọ síbi aburú gbogbo ẹ̀ làdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló kọ̀ fún wa torí kíni ọlọ́ni lọ́kọ̀dẹ̀ jẹ́ ọkùnrin rọ́sọ́ọ̀lù min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. ìránṣẹ́ tó náà bá rántí wa inú wa ló ti wà o èèyàn ní gẹ́gẹ́ bíi tiwa ọlọ́wọ́n bò ṣe lálejò ànúgbà nílé èèyàn gẹ́gẹ́ bíi tiwa ni ọlọ́run ọ̀sẹ̀ màláìka táà nílé rí àfi tó bá yí àwòrán ara rẹ̀ bó ti ṣe wù ọlọ́run ọ̀bọ̀ síbẹ̀ èèyàn ló ṣe gẹ́gẹ́ bíi tiwa ntí máa tiwa máa sọ náà ẹ̀rí nàbí sallallahu alaihi wasallam ebi máa pa àbẹ́bí pa ebi máa pa débi pété anabi ọba ro jẹjẹ salawatu rabbi wa salamuhu alayhi anabi máa ń di òkúta máa kù nítorí pé tí inú bá ráyè sọ̀rọ̀ amadinu ọba aráyè sọ̀rọ̀ alẹ ebi ò ní pa torí ẹ gbogbo ẹni tẹbi bá ń pa nínú tára ti tó kọ wa nù tọ ọba sún òkúta mọkùn rẹ tọ wa fi ìgbàanú tó fi mú dáadáa ó rí pé ebi ò ní pa tó bẹ́ẹ̀ náà nàbẹ ọ̀sọ̀rọ̀ bá àdúgbò làmà ní. mi nà fọ́sẹ̀ kọ́ mi yẹn yẹn pé rúdí máa tẹ yín máa tò náà ẹ wàá tara rẹ máa kẹ́kọ̀ọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ náà anabi wa sallallahu alaihi wa sallam ó máa ń ṣe pẹ̀lú ó máa ń tọ̀ táwọn náà bá tẹ̀gbọ̀n tẹ̀ tá a bá tọ̀ bó láti ṣe akọ̀ látara anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa yìí ama ama tají òun náà máa ń wọ́tọ́ òun náà ó máa ń fẹ́ yà wò òun náà ó ń bímọ òun náà máa gbàgbé torí ẹ wọ́n tó lẹ́yìn rẹ̀ ń jọ́ wọ́n ti wá sí rọ́kà mẹ́rin anabi bá tún dìde lọ sẹ́lẹ̀ kàá ní ìgbà tí àwọn sàhábà wa ti subhanallah anabi padà sí jókòó ó sì tẹjọ́ ọ̀sálàmù lẹ́yìn ọwọ́ àforí kalẹ̀ lẹ́ẹ̀mejì ọwọ́ àtọ́rọ̀ kan nínú sahih muslim ó ní innama ana basharun mithlukum ansa kama tansaw fa idha nasitu ènìyàn lèmi náà bíi tìyàn abara ni mi bíi tìyàn èmi náà máa gbàgbé gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe máa gbàgbé torí náà tẹ ẹ bá ti rí i pé mo gbàgbé ẹran mi lé sallallahu alaihi wasallam torí ẹ lọkọ lè já ọkùnrin rasulun min anfusikum ìránṣẹ́ kan ti wá báyọ láti nù yín èèyàn lọlọrun ti gẹ́gẹ́ bíi ti yín yàtọ̀ tó ti bí àwọn ọmọ ìyá wa àwọn lágbáwa bẹ́ẹ̀ ti ṣe máa túmọ̀ ayé apá kan nù ìtukùtù làkàkùn. Anyị náà bá wa pọ̀ àwọn sọ pé laqad ja'akum rasulun min anfusikum ìránṣẹ́ kan tó wá báyìí láti inú yín ló ti jáde lárúbáwá ọlọ́run lárúbáwá yín ọlọ́run lédè kò ràn mí kò lẹ́yà sọ̀rọ̀ bí ilé sọ̀rọ̀ ẹ̀ dáhùn gbogbo àgbáńlá yìí. gbogbo àgbáńlá ayé lọ́lọ́run ọba ràn jù ẹgbọn tọlọ tó ní kọ́ máa sọ fún wa ni ìnàmá anabẹ́sọ̀rọ̀ mẹtìlókù yóò há ilé yìí ènìyàn abára ni mí gẹ́gẹ́ bíi tiyín ètò pé larubawa èdè kan náà lọ́lọ́run sàtì yọ ànábì ọlọ́run fẹ́ kọjá ànábì gbogbo àgbáńlá yìí ebi kan náà lọ́lọ́run ọbọ̀ ṣe àbẹ́dẹ àgbáńlá yìí wa èèyàn àgbáńlá yìí náà wa kò sí èèyàn kan náà lọ́lọ́run ọbọ̀ mu wa àmọ́ mi kún yẹn لقد جاءكم yẹn kún يا al هنا الناس an-nas jami'an àwọn èèyàn lápapọ̀ lọ́lọ́run bá sọ̀rọ̀ kí sẹ́yìn lágbára ni torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn aṣojú àwọn èèyàn yòókù tó ti wà látọjú ayé ànábì sallallahu alaihi wasallam lànàbì ọba ti lé dànù pé kàn ọ̀rá mi sí irú àwọn bìláàlì ànábì ọba ti lé dànù Suhaib al-Rumi ànábì ọba ti lé dànù Salman al anabi ọba ti lé dànù yóò máa tẹ̀lé láàrin nìkan la tó ti dáa níláyà anabi aláwọn aṣojú tó pọ̀ tó ń jẹyàn tó tutù wa láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ ẹ jẹ́ kí n tó fún yín lápòtù ẹ̀yọ̀ kàtíkẹ́ lè máa pa aláṣojú tó pọ̀ arábìnrin kan ọ̀nba ọ̀gá rẹ̀ ọ̀nba dára ibi títí wá ń dára ìkókò kan ọ̀yàlú àwọn ẹran dáńdà ìkókò wa bí ọ̀kan nínú àwọn àbùtà wọn ní ìgbà tí arábìnrin kó tó rò fún ọ̀gá ọkàn ọ̀gá bàjẹ́ kò sèméni kò sèméni ó ti ìgbárùn ó ti fún ọmọ ọ̀dọ́ ni ọmọ ọ̀dọ́bìnrin òfin ọlọ́run sì dá lórí pé ẹnikẹ́ni tó bá ti lè gba ẹrú rẹ̀ létí ẹrú yóò dòmìnira tọkùnrin bá wa bá nàbì sallallahu alaihi wasallam ó ní mo ṣẹ̀ sí arábìnrin torí pé mo ti gbalé àmọ́ mo ń tẹkẹ bá mi bílé ṣé mùsùlùmí ni kí n bílé bá a ní ládàá pé ẹrú mùsùlùmá ni mo bọ́ okùn ẹrú lọ́rùn rẹ̀ ànábìtú abilé rí pé àyìnbó níbo ni allah wa òní fi sẹ́mà lókè èsè nínú sẹ́mà lókè yẹn lókè gbogbo sẹ́mà wà mẹ́ni àná táwa ni mí ó ní rasulullah anabi wa ni àtẹ̀kà fẹ̀yìntàhà mọ́kùnmínà anabi ni bọ́kùn bọ́kùn ẹ̀rú kúrò lọ́rùn rẹ̀ torí pé mọ́mìnà ni akramakumullah wọn kọ obìnrin yìí ní amazon sawuda. amaton sauda ẹrú bìnrin dudu torí rẹ̀ anabi sallallahu alaihi wasallam Ọlọ́run àti gbogbo àgbáńlá yìí àwa dúpẹ́ kọlọ torí tó bá wù ọlọ àwa náà bá dọkọ náà tó ti nọ́mbà mu Ọlọ́run kò já ti nọ́mbà mu sọmọ kó àwọn kan ti nọ́mbà mu àbẹ́yẹ náà mu ẹ̀hán ní ẹni tí wọ́n láwọn ń nígbà tí àwọn náà sọ nínú gbé ó ń ṣe ni rún sí àgùntàn tó nílé ọmọ Israẹli àgùntàn lẹ́yìn ní àbí màlúù ọmọ Israẹli lẹ́yìn àbọ̀bọ̀ yóò wà tó tó jà sí mu lè ike àdéhùn gbogbo tí o bá ti tòrò fún yín kì í rọrùn fún anabi láti ó sì jẹ́ ẹni tó máa ń gbìyànjú lóríṣiríṣi fún yín gbogbo tí ọba ṣe yín láǹfààní ó máa ń gbìyànjú láti wà fún un sànàbí wa lè fi nǹkan kan sílẹ̀ tó lè ṣe wá lé tó lè tó lè tó lè ṣe wá lé tùdà tó lè fi aburú fún wa tó lè padà já sí aburú sànàbí ọmọ jẹ kó ti lé wa kó ní rẹ kó ti àyàfi kọjá igbe agídí dáyà láwọn èèyàn gbọ́rọ̀ ńlọ́fà lè yàn fi sẹ́kù nídìí àná anabi sallallahu alayhi wa sallam nínú àwọn tó ti pọ̀ fún wa onílà ti ti àlò qabri àyídá ẹ má sọ sàárè mi dọdún ẹ má sọ sàárè mi dọdún wọn ní báwo lè yóò ti sọ sàárè dọdún oní àná pẹlú pé èèyàn máa lọ yóò máa bọ̀ yóò máa lọ yóò máa bọ̀ nídìí sàárè píkẹ́tì ní táǹtẹ̀bù tí gbogbo ọjọ́ báyìí ẹ máa bẹ sàárè o tába ti lè sọ sàárè kan jù bẹ́ẹ̀ àti sọdọọdún kí ló dé tán fi pé àlẹ́rìndò ní àyè wọ́n ní nítorí pé máa lọ yé máa bọ̀ yé máa lọ yé máa bọ̀ tọ́ba lọ tọ́ba yá yóò tún dé tọ́ba lọ tọ́ba yá yóò tún dé ìdí tí wọ́n fi fi ọdún ní ọdún nìyẹn torí ànábì fẹ́ lọ pé kọ́lọ́ má ti sàárè òun ní ọdún torí ẹ̀ tún nàní kí sẹ́ bá dé Madina tẹ̀tẹ̀tẹ̀ dé Madina arìnrìn àjò nìyí. sunna ni kíkẹ́ tẹ́gbà ti sọ̀lá ní mọ́tíláṣí àtàlẹ́ ìwọ̀nba àdìsẹ́lẹ̀ kódà kó ti rà káàkà mi ẹ lọ sí ibi sáré àtàlẹ́ ìwọ̀nba àdìsẹ́lẹ̀ ẹ sàlámù àtìsẹ́lẹ̀mù àlẹ́yìká yà wọ́n sọ̀ tẹ́gbà ti sálámù síbẹ̀ ó ti parí ẹ ti rìn tó adúlé àtìsẹ́lẹ̀mù àlẹ́yìká yà àbàbà ẹ sálámù sábà ẹtùn rìn tó adúlé àtìsẹ́lẹ̀mù àlẹ́yìká yà wọ́n ọ̀pá mi ẹ gbọ́dọ̀ tó sàdúrà mẹ́ bẹ́ẹ̀ bá wà sàdúrà tẹ̀lé mẹ́fẹ́ sàdúrà mẹ́ níbo lẹ́kọ̀ọ́ ti sí ẹ̀kọ́ ti sá kébìlà ẹ gbọ́dọ̀ kọ́ ti sí sàdúrà gbọ́dọ̀ kó ti kọ́lọ̀ lẹ́ pé ẹ gbọ́dọ̀ kọ́ ti sí sàdúrà ẹ̀kọ́ ti sí alùpùpù eléyìí tó nà ọ̀dà ẹ̀yin ni ẹ lọ sàbẹ̀wò Madina gbogbo tí ọ̀fẹ́ ló kàn wá nígbà tá a lọ sàbẹ̀wò mẹ́dínà òun náà ní pé abẹ́ láǹfààní láti ṣe sọ̀dá nínú mọ́tíláṣí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí kíni torí pọ́tọ́ pé sọ̀dá tó ń fi mẹ́tíni hàdá xayúrú min alfi sọ̀dá tó fi máa ti wá ilẹ̀ tó ti di xàwá. sọ̀dá tẹ̀ yọ̀ kan tẹ̀ bá tẹ̀ nínú mọ́tíláṣí mi ọlọ́lá tẹ̀ pẹ̀lú nítorí kó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún yọmọ ẹja yọmọ ẹja lọ. gbogbo táàtì torí ẹ lọ sọ́kà jìnnà lọ ètò pa lọ sí ànábì wò ètò pa lọ sí sáré ànábì wò àlọ́ sí màdínà kálẹ̀ láǹfààní àti sọ̀lá ti sẹ̀. iye sọ̀lá ti sáré ti sẹ̀ kò ló ń kà iye tọ́lọ́ bá ní kò lè ṣe ẹ̀yọ̀kọ́ lọ́lẹ́sẹ̀ méjì lọ́lẹ́sẹ̀ ẹgbẹ̀rún lọ́lẹ́sẹ̀ ọgbọ́dọ̀ tó tọ́mẹ́tọ́ mẹ́tínà tí ọba tó tọ́mẹ́tọ́ kó fi gbogbo ti sọ̀dá àdẹ́gbà ti rò pé nínú tí mẹ́tínà kò ní ti pẹ̀lú hajj. tó bá lọ mẹ́tínà kórè ara rẹ̀ tó ọba lọ wọ́lọ́ kò tí kankan kò nínú fẹ́ hajj. tọ́ ẹ ti wá lọ mẹ́tínà ẹ ti láǹfààní láti sọ̀dá ẹ mẹ́tínà ti àná ẹ ti sọ sálámù sálámù ṣé gbogbo gbàtà bá ti wá ti sọ náà àbí gbogbo gbàtà bá ti wá mú láti láti lọ máa sálámà sára kéde bẹ́ẹ̀ torí tẹ̀ máa ti bẹ́ẹ̀ ajẹ́pẹ́ sáré rẹ̀ ti lọ fún ẹni ti bẹ́ẹ̀ ọyẹ kẹ́tẹ́ ti ti náà ńgbẹ́ta bá wa lọ kọ́ sáà ti ṣe ṣìyára dágbére kò sí lọ́dọ̀ bẹ́ẹ̀ bí dáa ti ṣe kí ni ìdágbére láti bàwá fún ìdágbére àmọ́ àdébí yá ìdágbé tọ́ tẹ́lẹ̀ báyìí wọn anabi ni ọlọ́run má ti sàárè mi lọ́dún kí ló dé nítorí tá à ń bá ń lọ tá à ń bọ̀ tá à ń lọ tá à ń bọ̀ tá à ń lọ tá à ń bọ̀ ń bẹ̀ á padà sọ di níta àmà pé á padà sọ di níta àmà lẹ́yìn ọ̀lọ́ anabi sí náà gbogbo tó lè jẹ́ àtẹ̀wọ́ sọlọ àdúgbò ẹ̀fọ́ lọ. wọ́n lẹ́nìkan ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam ali ibn al-husayn ibn ali ibn abi talib radiyallahu anhu ali ibn al-husayn ọmọ ọmọ anabi ó rí arákùnrin kan yẹn ni pé òun bẹ náà àwọn tàbíyì ó rí arákùnrin kan onítọ̀ ọmọ wá sí alákò kan bẹ lára sàrí ànábì nígbà náà ọkùnrin yọ wá sàpamọ́ síbi àlàfo tọ́wà lára sàrí ànábì yẹn yọ mọ́ asàdúrà mẹ́sàn-án mẹ́wàá ìgbàgbọ́ rẹ̀ ni pé ibi tó ń dúró sí tó ń fi sàdúrà yìí yóò jẹ́ kí àdúrà wọn máa gbà àlẹ́ ìlú ọ̀sẹ̀ yìí wá lọ gbá ọwọ́ gbòǹbẹ̀ mọ́tò wá síbi máa wọ̀ mọ́tò wá síbi máa wípé wọn á sàdúrà àsọ̀lá ti lọ bẹ́ẹ̀ lọ sọ́kọ́ ti fà nàbì yìí sálámà lọ́lọ́ sálámà sánàbì ní mọ́tò wá sí ibi ma torí mo gbọ́ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ bàbá mi dání bàbá rẹ̀ ní alùpùpẹ́yì onagbọ́ látọ̀dọ̀ bàbá bàbá mi dání bàbá bàbá mi àdí onagbọ́ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ibi dáná mi sọ pé látẹ̀jẹ̀ àlù ọ̀bùrì àyíjà ẹ má sọ ilé ìdíjọ́dún ẹ má sọ sàárè ìdíjọ́dún wọ́sọ́lù àlẹ́ ẹ máa sàtọ̀ láti fún mi níbikíbi tẹ́ ẹ bá wà fẹ́yìn nàkọ́dá ẹ̀dẹ́kùn tẹ̀bẹ̀lógbòdì torí pàtàkì láti tẹ̀ máa sẹ̀kùn mi ọ̀wọ́ àbàmì náà tóbi lẹ́fẹ̀ máa dára yín láàmú nínú àdéhùn mi ìnàlélẹ́yìn mẹ́lẹ́ ìkẹtẹ́ sẹ́yìá ìnàfẹ́ àwọn dájúdájú ọlọ́wọ́n bá láwọn mọ̀lẹ́kà kan tí wọ́n jẹ́ arìn káàkiri òkè pẹ̀lú yubalighuni an ummati as-salam sẹ́gun wọ́n máa jíṣẹ́ sí sálámà sálùmọ́ mi bá sálámà láti fi kíbi tẹ bá wà láyé sálámà sánà yọ lọ bá nàbí sallallahu alaihi wa sallam ọlọ́run lọ́mà lẹ́nu gbàtílẹ̀ má lónìí iye gbàtẹ́lẹ̀ tó àti sálámà sánà bí síbẹ̀ ṣe rakàjá al-fajr ẹ̀sùn ti sọ̀lá tó al-fajr ẹ̀lómi ti ti sọ̀lá tó gbogbo eléyìí ẹ̀ríkè nínú tajahudu rẹ̀ à ń sọ pé assalamu alayka ayyuhan nabi ànsálàmù sànàbí sallallahu alayhi wa sallam àwọn mẹlẹ́kì ọtí jí tẹ̀rẹ̀ fànàbí wa sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí pé àbùkátà nígbà tá à ń lọ sí fún wa níwèé ká lọ fi jíṣẹ́ fànàbí ìwé jíṣẹ́ fànàbí báwọn lójú ayé rẹ̀ kọ̀mọ̀wé kà fúnra rẹ̀ sílẹ̀ ìgbà tó kú lọ́wọ́ akọ̀wé máa kà ní. abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹlòmíràn mọ́ wá wọ́nà láti lọ sọ kíní sójú wíńdò lọ sí kíní kan táwọn bá wọn lé ọmọ ẹgbẹ́ àwọn ọ̀tá ànábì ni wọ́n ti sọ fáwọn ànábì láwọn ọ̀tá kan látọjú ayé rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ wọn. ẹni tí ń kọ̀ fún ọ láti ṣèrà ẹni tí ń kọ̀ fún ọ láti ṣẹlọ̀ òun ló tún ànábì. tọ́ eléyìí jẹba ànábì ọ̀sọ̀rọ̀ ó tún sọ náà àdéhùn ó ní ìṣẹ́jà bọ́dọ̀ ló wá yìí àlẹ́ ọkọ̀ mi ní jákòó gbogbo ra àǹbẹ̀yẹ ìṣẹ̀dájú ìbínú ọlọ́run ọba lè koko lórí àwọn èèyàn kan tí wọ́n mú àwọn sàárì àwọn ànábì wọn láwọn amátẹ́lájú pọ̀tọ́pọ̀tọ̀ ká máa sọ sàárì èdè mátẹ́lájú pọ̀tọ́pọ̀tọ̀ ká máa sọ àwọn sàárì èdè mátẹ́lájú. Aisha radiyallahu anha ó fi máa wá ìpè torí ìbẹ̀rù táwọn èèyàn ọmọ bá sọ sàárì ànábà Muhammad sallallahu alaihi wasallam di mọ́sálásí tí wọ́n wàá sọ ànábì dòdà tí wọ́n máa bọ̀ ìlọ́pà ni wọn ò fi sin ànábì síta gbangba lọ́pà ni wọn ò fi sin ànábì síta gbangba tó àdéhìí kan wá wà tá a máa sọ ìgbà náà sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ó sọ ike àwọn ànábì ọlọ́pàá ibi tí wọn bá kú ibẹ̀ ni wọn máa ti wọn àti àti ìsìn ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ lọ́dọ̀ àtàbí Muhammad sallallahu alaihi wa sallam ìyá ìfọ̀n bá wa bọ́wọ́ Abubakar radiyallahu anhu ṣùgbọ́n kò fẹ́ sẹ́rin lẹ̀ lọ́dọ̀ àtàbí bánàbí lọ́tọ̀ tó ajẹ́ pé tí àìsàn ń sọ yìí òun gangan lọ́pàá nítorí pé àtàbí sallallahu alaihi wa sallam sọ pé la taj'alu qabri wípé láàánú lọ́ọ̀hún yahuda wà nàfọ́ra ọlọ́run ọba kọ́ lánàá àwọn yahuda àti nàfọ́ra kí ni wọ́n ṣe ìtàkọ̀rú òbúra àbíyá ẹni mẹtẹ́ẹ̀tì nítorí kí wọ́n sọ àwọn sàárì àwọn àtẹ́tì wọn dà àwọn mẹtẹ́láàtì ìdí tànà fi ṣe pé wọn. tọ́ tẹ̀mọ̀kánà fi ń kọ́ fáwọn àná ikú rẹ̀ ti ti súnmọ́ ẹ má sọ sàárì tèmi náà di mẹtẹ́láàtì ó tún wá sọ ike ìṣẹ́tẹ̀kọ́ bọ̀ bọ̀ wọ̀ على قوم اتخذوا قبور أنبيائهم مساجد ìbínú ọlọ́run lè koko lórí àwọn èèyàn kan tí wọ́n sọ àwọn sàárẹ̀ àwọn anábì wọn dà wọn mọ́tíláṣí anábì ò sì fẹ́ kọ́ lọ́wọ́ kó bínú sí wa ambọ̀tìbọ̀tì yọ wá bínú ní bínú tó lé lé wa lórí torí ẹ tọ́tọ́ káma kọ́ mọ́tíláṣí lórí sàárẹ̀ mi kọ́tọ́ kọ́tọ́ rárá haram tàbí òsì ọlọ́run sábẹ́ bẹ́ẹ̀ ajá ike tabali sáré kan bọ́ọ̀lù ló ti wà sáájú wọn wá kọ́ mọ́sálásí lé lórí haram ní ká ti sọ láti ní mọ́sálásí haram ní ká ti sọ láti ní mọ́sálásí tí èèyàn bá ti ti sọ láti nínú ẹ̀ àti ìdànù lásán nítorí kọ́ta kò fi ọ lọ wọn wá sọ ìgbésà ọ̀gá wa wòran yìí àgbọ̀dọ̀ wọ̀rùn èwo ló síwájú ṣé mọ́sálásí yẹn ni àbí sàrí èyí tó síwájú náà tẹ̀kù èyí tó dé wá bá àgbégbò tó bá ṣe pé sàrí ló bá síwájú mbẹ kátó kọ́ mọ́sálásí lé lórí ọ̀ràn yẹn ni ká wó mọ́sálásí yẹn nítorí pé ọlọ́run ọlọ́ọ̀ ó nìkan làwọn á sì nínú ìsìlá àwọn ikọ̀ tẹ́ bọ́ àwọn èpè nǹkan mí pẹ̀lú ẹ̀ gbogbo tó wá lè sọ wá dẹni tí ń pè nǹkan mí pẹ̀lú Allah agbọ́dọ̀ jìnnà jù tó ìdí nu awò mọ́tíláṣí ilé ìsinlọ̀ làwọn a máa kọ́ kìí ṣe ilé ìsẹ́bọ̀ àwọn ni wọlé ọlọ́ọ̀kan ni kàràmà ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ púpọ̀ kó tó mú àwọn awò kúta bá kọ́ mọ́tíláṣí lórí rẹ̀ àdúrà ó fi máa gbani ọlọ́mọdé ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ dáhùn tọ́ba wa jẹ́ pé mọ́sálásí ti wà lẹ́yìn rẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé òkú wá sínú mọ́sálásí yẹn ọ̀ràn yẹn ni ká wú òkú yẹn kúrò nínú mọ́sálásí ọ̀ràn yẹn ni ká wú kúrò nínú mọ́sálásí wọ́n ní ẹ òkú yẹn actually ti bàbá tó kọ́ mọ́sálásí bàbá yẹn ti wá sàtọ́lẹ̀ onítòǹba kú káyọ̀ tó fi agbọn wájú ibi tí lè má mú máa dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí kí atẹ́kùn ìkẹ́ àti ìkẹ́ kó lè bá a máa fẹ́ tó ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ gbókù wọn mọ́tíláṣí wa síbẹ̀ kọ̀tọ́ láti òkú ọlọ́mọ bá wọn. wọ́n ní ẹ òkú bàbá ìmọ̀mù àkọ́kọ́ ni ok ajẹ́ pé á sì òkú bàbá ìmọ̀mù kẹwàá náà á sì fi ogún náà á sì fi ẹ̀kẹ́ ẹ̀dọ́gbọ̀n náà nítorí gbégbé ni bóòní lè má mú ká torí tómi nù ẹ̀kàn wá sọ gbogbo mọ́sálásí lórí tẹ́lẹ̀ kọ̀tọ́ gbogbo wọn láwùjá sí torí ẹ nínú òfin ọlọ kọtọ rárá ká máa sin òkú sílé àbínú mọ́tíláṣí orí tẹ́ ẹ̀yàn máa ń sin òkú sílé táà gbọ́dọ̀ tó kú wá sílé táà gbọ́dọ̀ tó sí mọ́sálásí orí tẹ́lá máa tó kù sí. tọ́ eléyìí jẹba bákan náà anabi sallallahu alaihi wa sallam tọ́wá ní kíkọ́ mọ́sálásí lórí sàárè ìkọ̀tọ́ kí alẹ́ rí káàsì títí máa gbàlá mọ́sálásí bá a ti máa rí níbòmí wọ́n á fi agba kíbla sílẹ̀ àmọ́ gbogbo àwọn ọ̀tún òsì ẹ̀yìn mọ́sálásí nínú àgbàlá wọ́n lè sìnkú síbẹ̀ onọ́ọ̀tọ̀ pọ̀tọ́ rárá kò pé ká má ti sọ láti bẹ̀ àmọ́ pọ̀tọ́ ká má gbà pé wọ́n sìnkú síbẹ̀ lópin ìgbà tí o bá ti jẹ́ pé wá ti wá ni wọ́n ti ti níbi tá à ń kọjú sí kò dí wa lọ́ láti fi sọ lẹ́ẹ̀ ṣùgbọ́n pọ̀tọ́ nítorí pé aburú tó wà fẹ́ pọ̀ nísìnyí ẹ̀yin tó sojú yín tẹ màdí tí wọ́n fi gbà wọ́n láyè fún sin àwọn òkú yẹn síbẹ̀ ẹ̀yin ò ní bọ àwọn òkú yẹn ẹ̀ ní sìn wọ́n ẹ̀yin ẹtí kékeré orí kékeré orí àwọn èèyàn ti ń bọ̀ lẹ́yìn àwọn eléyìí ẹ̀rí pé bẹ́ẹ̀ ni wọ́n máa yí padà àwọn sẹ́ńtì ẹ̀ pé ah, àwọn òkúta rí láyé ká mẹ́fìlásì amasi kó àwọn nìkan ló kú láyé gbà náà wọn nìkan sọ àwọn nìkan kí ló dé táwọn bàbá àtàwọn èèyàn àgbà wọn tí wọn gbà wọn láyé wọn ti wọn àbí wọn tún máa dára wọn ló pé wọn ní láti jẹ àwọn wàlíì ńláńlá láyé gbà ìdí nìkan wọn fi gbà wọn láyé wọn ti wọn sí àyíká mẹ́fìlásì bó bá jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀kùn bí yàn máa ń fọ láwọn eléyìí náà tọrọ lọ́dọ̀ ọlọ́run ó tó kájú àwọn àgbà ọ̀la wọn wọn làwọn fi tọrọ gbéra ọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ wọn bá máa pè àwọn gángan alára yọba ti ṣírò torí di ẹlẹ́yìn ẹ̀dá kọ́ńkálùkọ́ lọ sùkú rẹ̀ torí tẹ́kàtì kámá wulẹ̀ sanra wa jẹ́ ẹ má pé bàbá gbọ́nu ẹ lọ sí bàbá yín nù kó ẹ fẹ́ yọ ọmọ kọ́ máa ń pàtẹ ju ọmọ abú kòbóró ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí bàbá sórí tẹ́ ẹ kó bàbá nu fírísà tó dàtẹ fìrí wọn fún gbàtọ pẹ ẹ dákun ẹ lọ sí baba, sórí tẹ́ kíkà ló kó sẹm kí ló dé ní Yorùbá lẹnu tó ṣe pé táwọn bàbá màmá bá wù wọn fẹ́ sí wọn sínú agboolé àmọ́ táwọn ọ̀dọ́ bá kú wọn nìkan lọ sí wọn lọ sí wọn sínú kó wọn lọ sí wọn ẹ má ti tòsí tòsí kí ló dé wọ́n ní torí pé dáná bá ti sísò sí yóò dà fúfà nínú àkídà yorùbá mi àkúfà bá wò ikú ẹni kò pé kẹlòmí òkú ọjọ́ kú kálukú ní òkú torí ẹ gbogbo òkú kàti sórí tẹ ọmọdé polówó ni wọn fi tàbí lóko sẹrí kó tirú rẹ kágbólé ó ní ọbẹ ká máa di rí bàtújẹ ká máa rí bàtújẹ sùn ẹ̀rí pẹ̀lú eléyìí ọ̀gbẹ lọ dínádínà àwọn bàbá màmá yìí náà lọ dára wọ́n ti sin wọ́n sí lé títí títí gbogbo wọn lójó ta tí wọ́n bá dì mà kí èsì àwọn ará lé ó rí pé gbogbo òkúta ẹ̀sìn sábó lé yìí dúdú ta tonti pé wọn rà pàlẹ́ o àbùkù náà ni o torí pé tí a bá fẹ́ gbóná nù ẹ̀rí pé ẹ̀ka dà wọn lórí mi táwọn ewúrẹ́ yẹn bá fẹ́ tọ̀ orí àwọn bàbá màmá yẹn wọ́n máa tọ̀ sí wọ́n tún yà gbẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn gàdí gbé kó ká ọmọ tún gbé kó lórí dájú yọ máa yà gbẹ́ bẹ́ẹ̀ ó ti ẹ̀tọ́ àwọn aláìlórí lọ́nu ibi tí ẹsìn kùtìn ẹgbẹ́ gọ́tà ni yọkàn nàjí sínú gọ́tà ni yóò ti máa mọ́tò sí bàbá yín náà lórí bàbá tó ti kọ́ ọ̀gbọ́dọ̀ sí tọ́sí lójú ayé rẹ̀ kọ́ bàbá yìí náà là ń tún wá ń tọ̀ sí lónìí àwọn ọmọ tó fẹ́ràn dájú wọn nìyẹn àwọn ọmọ rí ọmọ abúlé akramakumullah gbogbo oru eléyìí ọ̀pọ̀ ńlẹ̀ yorùbá wa yìí lórí irọ́ irọ́ gidi ti ní irọ́ gidi tọrọ bá do ádàrú lágbolé wọn kó lọ bá bàbá nù òkú ọlọ́mọ èso ó ṣe wàhálà títí tó fi kú ẹtí ní kọ́ má lọ́rùn torí ẹ̀ islam ọgbà ká máa sìnkú lé jàmá kọgbà ẹ lọ sìnkú yín sórí jẹ́ kíkà ló kó sinmi. tọ́ anabi sallallahu alaihi wasallam nínú àdéhùn mi onílọ tó tọ́ lórí lọ́kọ̀ owó wọlé àtẹ́jẹ́lẹ́ tó alẹ́ ìhà ẹ gbọ́dọ̀ máa ṣe sọ́lá ti ti ara sàárè ẹ má máa ṣe sọ́lá ti sára àwọn sàárè ìyẹn ni pé sàárè ọ̀gbọ́dọ̀ wá wá sí ibi tẹ̀sí ṣe sọ́lá torí ẹ̀ àwọn alọ tó àwọn òkú síwájú mọ́sálásí kọtọ kásẹtọ láti lọ mọ́sálásí kó ọkọ múra wọn. ẹ gbogbo nǹkan ni ẹ dá gbogbo ńgbà tí gbogbo nǹkan dá lọ́dọ̀ sí ògo kẹ́ ẹ̀ máa ti ṣe pọ́n. akramakumullah láwọn kọ́ńtìrì mi á rí i pé àwọn mọ́sálásí wọn wọ́n tún tó àwọn òkú yìí ká gbogbo mọ́sálásí ni ní gbogbo orígun mẹ́rẹ̀ àtiwájú mọ́sálásí àti ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀yìn àdáwò ńlá kọ́dà tó kú mi bá tún kú ní ìsìn ní ìsìn ibẹ̀ náà wọ́n tún gbé wọn bọ̀ kí ló dé wọ́n ní torí tí àwọn bá sin òkú sí àyíká mọ́sálásí yọ̀ọ́ máa rán àwọn létí ikú ẹgbọ́rọ́ irọ́ burúkú àwọn tí wọ́n ti tauhid wọ́n wá pè yín ní kóbóore yóò àwọn ẹni tí ń bọ sàárè ẹ wá ń bínú ẹ ń bínú pẹ̀lú eléyìí ọwọ́ àláwọn countries kan bíi Turkey ṣe bá lọ sí Turkey ẹ tàtà ní mọ́tíláṣí tí wọ́n sìnkú yíká mọ́tíláṣí lórí gbọmẹ́rẹ̀ ẹ̀yin ò ní tètè mọ̀ wọn máa ṣe bí bóyá ìtàn kan ni wọn ń kọ àtàwọn òkú ni wọn ń kọ àwọn létí létí létí máa ń dára sí lórí. akramakumullah ẹ gbọ́dọ̀ ṣe sọ láti dára sàárè kí ló dé tó fi jẹ́ pé ní àwùjọ tiwa náà lónìí sábà ti pè yàn ká léèyàn ńlá ọlọ́run ló sì mèèyàn ńlá àwọn mèèyàn ńlá torí pé à ń dábàá ọlọ́run nìkan ló mèèyàn ńlá. torí kọ́ lọ́n sọ pé inna akramakum inda ẹni tó jẹ́ ní àpọ́nlé nínú yín lọ́dọ̀ ọlọ́ lẹ́ni tí bá ń páyọ̀ ọlọ́ọ̀jù ìpáyọ̀ ọlọ́ọ̀n ó sókùnkùn sí ìyàn láti mà bí bá ń bẹ lọ́dọ̀ ẹlòmíì ọlọ́ọ̀n nìkan lọ́mà nǹkan tó pamọ́ ẹ̀ yọ mọ hàn nínú o àmọ́ ìgbólọ́gadé lára rẹ̀ ọlọ́ọ̀n nìkan lọ́mà so lábàá tiwa èèyàn ńlá lẹ́nìkan tọ́ba tí wàá kú táì kú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹkan lórí sàárè tọ́ba kú láàárọ̀ ni tọ́ba sọ yìí pé áàpù ẹni wọ́n sìnkú rẹ̀ lápẹ̀jù tó bá jẹ́ pé bàdà mi lọ ti kú ẹ̀yin wá bọ̀ láti wò kẹ́yìn olè bàbá bọ̀ láti náà káwá pé láti parí sọ̀láṣọ̀ làásù bí aago mẹ́rin àbọ̀ gẹ́gẹ́ ni wọ́n ti fi kún ẹ̀yin wọ́n ń sáré bọ̀ láti wò ó pé kẹ́lí bá wa bá sọ̀láṣọ̀ jánásà látàrí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ẹ̀ lè dé Ìbàdàn ẹ̀ sì lè dé ibi tí òkú ti kú fún wa àfi láago márùn-ún kọ́tà yọ yà ní lẹ́nu wípé lọ́wọ́ ọ̀sẹ̀dí mẹ́wàá péré tí ẹ fi pẹ́ sígbà tí wọ́n parí sọ̀láṣì jánásà wọ́n ti gbé òkú yẹn sin wọ́n sì ti kọ́ ilé lórí rẹ̀ ó ti fẹ́ẹ̀ débi tí wíńdò máa wà lé wọ́n ní àgbọ́dọ̀ lọ́la bàbá pàtàkì gbà lọ àgbọ́dọ̀ ti kọ́ lélé bàbá lórí subahánàlá kí á nílé wọ́n ní kó ju ọmọ bàá pa ni kóòrùn ọmọ bàá mú ni ìrì burúkú kọ́mọ bàá tẹ̀sí lórí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yorùbá náà ló sọ pé tọ̀ téèyàn bá mú ọlọ́dàmú ojú kẹ́ ojú kẹ́ má bá wà rọ́lé lórí ẹ̀yìn sì dínà rẹ̀ ẹ̀yìn ọ̀dà rẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ akarama kumuma gbogbo rọ wàlá ìtọ́ba ẹ̀kọ́ lọ́dún ni ẹ máa kọ́lé lé òkú lórí òní kọ́ torí mélòó lẹ́yìn lẹ́nu dọ́lọ̀ ní káàdì ṣé gbogbo tó ní ká fẹsẹ̀ náà la wá yín má ètò ní ká ṣe ẹ̀rí ká mọ̀rọ̀ ra yẹra fún amọ̀rẹ́ àmọ̀ wọ́n náà báyọ̀ ẹ̀yẹ wá fi hàn mí sàárì kan tí wọ́n kọ́lé lórí tí wọ́n ò gbé kọjá àlà nítorí àwọn tí kọ́kọ́ gbé búlọ́ọ̀kù lé ìtayọ̀ àlá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n wà ọmọ nìyẹn torí wọ́n ní tí àrùn lábá gbé ní dálẹ̀ kéékèèké ó kórìí ẹjọ́ lọ wo lónìí ní kọ̀gbọ́dọ̀ dọ́là òní kọ̀gbọ́dọ̀ dọ́là wọn wá wí ní tẹ lórí sàárè yìí ọ̀dà ọ̀tàkùnfin ọlọ́run ànábì tó láti ẹ̀ gbọ́dọ̀ rẹ́ sàárè tó ní ọwọ́ àgbà ká ma búlọ́ọ̀kù yìí ká tó ní ọwọ́ gbà pé ká àpẹẹsì lọ́dọ̀ lárúbáwá yorùbá làwà ẹgbọrọ yorùbá lọlọfi sàkúránì kalẹ̀ lé bàbá tiẹ̀ sibẹsi islam làwà sọtọlọ sọ̀kalẹ̀ bá nàbí muhammad sallallahu alayhi wa alihi wa sallam kòbúrú ẹ má fi yorùbá ti sọlá àbí ṣe ọlọ́ọ̀lù tóbi gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́ bá ní í ṣe ẹ gbogbo jẹ́ máa wò lẹ́yìn rẹ̀ ṣe á ti sìyàn tó <laughs> torí di eléyìí nígbà tí wọn bá ti fẹ́ ṣe tí ọ̀dà iná ni wọn mọ wọ́n àbáyọ àwọn òkè ọlọ́dọ̀ ẹnìkan tí lárúbá náà sọ pé òtí ilẹ̀ kólódò òru rẹ̀. akramakumullah àníká wó tí ọ̀dà kọ̀dà náà ni kalukosi ìsìláàmù tí ọgbà gan ikú òkúkú ẹkọ nǹkan sára sàárì rẹ pé kí wọn lè dáàbò pé lágbájá ọmọ lágbájá ni látọdún báyìí tọdún báyìí ẹ gbọ́dọ̀ kọ ìsìláàmù ọgbà tó náà ní wọn gbà kẹ́ máa kọ́lé lẹ́gìnì lórí bàbá tó fi pé tó fi kú kòró kọ́lé ẹ̀ sì bá kọ́lé kótó kú bàbá tó ṣe pé kò lówó lẹ kò lówó lẹ dáìsì mánu lé ọwọ́ akútẹ lẹ dáìsì mọsàárì àbẹ rí nǹkan bẹ òkú nílò dáìsì lọ́dọ̀ ní alàyè lò tó sì dá a bá tó eléyìí túmọ̀ sí pé báwo yẹn ṣe máa ronú kéde tọ́ da ẹ̀yin wá fi hàn mí sàárì ìtàn tó pọ̀ nǹkan lé lórí tẹ́nìkan ọ̀ma sọ bẹ́ẹ̀ yóò tó àwọn kan wà mẹ́ àwọn dàgìnì dọ́rọ̀ kan wà mẹ́ táwọn wà mẹ́ tó àmà pé wọn náà wà bẹ bàbá wò kò burú dàníyà àníyàn ti mi jẹ́ sọ̀tọ̀ láti fàjìrì lábẹ́ sìn tó bá dẹ ẹkọ owó dàbí ẹ ẹsọ àdàníyà ẹ ayé ti tọrọ ni ah, subhanallah. tó gbogbo rẹ ẹsẹ irú ẹ náà wọn ti ṣe ṣe ṣe ṣe níbi sàárè Usman otu fòdì òṣòkòtò ń bẹ wọn wọn fi so náà ẹ lọ wo rádaràdá kan ṣe ń bẹ gbogbo àwọn tó yẹ fún ọkọ fún wọn fún àwọn náà kúkú tẹsí débi pé wọn tún máa lọ sí hajj tó lọ sí hajj rẹ ẹgbọ́sọ̀ kùtọ̀ sáńdọ̀mù iyọ̀ ló nínú ọbẹ̀ ní sábì pé tí ọba ti ń bẹ̀ ọbẹ̀ ọ̀tẹ̀ àbírú sábùkátà nínú ọbẹ̀ ẹ̀yọ àbẹ́fù kàlàǹfọ̀ gbòǹdì òdìjì bẹ́ẹ̀ ni sẹ́mà ti gbá àwọn èèyàn ta ẹnu àlọ́ ẹ lọ kíní kan brahmi nyà kí ẹ lọ wòran bẹ́ẹ̀ yéèdè máa yà yẹn lẹ́nu àwọn kéde Nàìjíríà wáyé. àwọn tí máa kéde pé àwọn ọmọ báyà ṣètò ìrìn àjò lọ hajj àjò múra wọn bá tún ní ẹ tó bá jẹ maka lẹfẹ lọ maka madina àbí bẹ àbí kawla ẹ kí ni wọn lọ sí kawla subahánàlá ẹnìkan ní wọn tẹsẹ sálà ẹ gbogbo ní àwọn ni lè lọ ẹ wọn lọ kọ́lé kankalẹ̀ rigidi bíi kaaba wọn ní sáré rẹ ẹni tẹ́ ẹ̀ mọ nọ́mbà tó mú lọ́dọ̀ lọ èèyàn wa lọ máa tẹ̀bàtì rọ ẹ máa gbára dálẹ̀ létí onídùúmà ẹtùn lọ sọ́fà ń bẹ̀ sáré bulala àní wọn fi mọ rondo wọn agbè sórí sáré bulala kókó lè lálùbáríkà lẹ́yìn wọn kó bulala láì tẹ̀ ẹ́ ní abẹ́ ẹ̀ gbàgbé bulala ẹgbàá nù. Awúsá sọ pé búláàlà wọ́n á lọ gbé ọmọ ọlọ́mọ ọmọ rondo wọ́n gbé lórí sàárè wọ́n blala láì jẹ kọ́lọ̀ ń dààmú kọ́ sàánú wa gbogbo orúkọ àwọn èèyàn ti máa ń nígbàdàn bí iná mọ́ èmi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà máa mi tọ́ wa àkàràmọ̀ fún mi. tó gbogbo orú àwọn nǹkan ó túmọ̀ sí pé ń bo ní Islam náà wà gbogbo ẹ̀ ló kọ Islam islam ọ̀fara mọ́ torí pé tó bá jẹ́ pẹ́ sìn kò ní jẹ́ pé ibi nìkan là ń tẹ́ rí kò bá jẹ́ pé ibi tẹ́sìn ti wá gangan nìkan yìí ti wá tó torí ẹ̀ ìmànà òun ló máa ń kórì sílẹ̀ ìmànà ẹ̀yọ̀kan náà ibikíbi tẹ́ bá dé láyé anabi muhammed sallallahu alayhi wa sallam onílànà sọlú ilal qubur.

wọn ò sì kọ́ nǹkan kan wọn ò wọn ò fi nǹkan kan kan wọn ò fi lẹ̀ sáwa lè ti sọ láti ti tààrí sẹ́mi pé láti sọ́lú ilẹ̀ kòkó láti sọ́lú ilẹ̀ kòkó ọ̀kárí irú eléyìí nítorí sọ láti kílẹ̀ yín fẹ́ ṣe sọ̀lá sọ́lú jẹ́ náà dà tó bá jẹ́ pé wọ́n ti sìnkú kẹ́yìn ó tó dé ó ti wà nù tààrí kò sí tó burú pàtó ti pé ń ti ń gbé yín bọ̀ náà kẹ́yìn oṣù sọ láti sí lára nínú sàárè rẹ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí arábìnrin kan bọ́kùnrin sí ni àdéhì sọ ọkùnrin àbóbí wọn ni máa ń tọ́jú mọ́tíláṣí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àkú gbàtó kú àwọn sọ̀hábọ̀ wà sọ fún anabi sallallahu alayhi wa ọ̀gá tiwa tó ẹgbẹ́ gbogbo èèyàn ní máa kíyèsí obìnrin tí máa tọ́jú mọ́tíláṣí yẹn kọ́ à ó ti kú ẹ́ kí ló ní tẹ̀ sọ fún mi wọ́n nígbà tó kú sí ọjọ́ ti lọ àwọn òṣìṣẹ́ tọ̀ la anábìrin fún ọ̀ṣọ́ lórí tẹ̀ bàkíyà níbi tí wọ́n ti sí anabi tó wá lọ ní mọ́tò tó lẹ́yìn anabi tó ṣe sọ́láàtì lára kárí bákan náà ó tún kọjá ńjọ kan ní orí tẹ bàkíyà orí sáré tuntun tí ò ti rí bẹ́ẹ̀ ẹ̀wù kan nẹ́bí ń kíyèsí àlàyé nítorí ń kíyèsí àwọn òkú bí wọ́n ṣe ń sin wọn pé sáré yìí tuntun ńgbò lẹ́sìn ẹni tó wà bẹ́ẹ̀ wọ́n ní òru ló kú sí ni àbẹ́jì wà nẹ́bí sallallahu alaihi anábìíní alá àdàtúmúni ló dé tẹ̀ sọ fún mi ó tó wọn wọn tó ṣe sọ láti sí òkú yẹn lára lára sàárè nǹkan béèrè bíi ni pé kí ló dé ṣé wọn ti ṣe sọ láti dáná gàdí la kí ló dé dáná bíi tuntun sí ṣé àlè ló lẹ́rìí náà ń ro àwọn nǹkan táwọn èèyàn náà ṣe ní ìlú sójà pé tí wọn bá tẹ òkú kalẹ̀ fún wọn fẹẹ ti sọ láti jànáza sí lára iye àwọn lèmámù lèmámù àwọn àbá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tó wà ń bẹ̀ kálukú náà ti tiwájú lọ́tọ̀ọ̀tọ̀ bí baba yìí bá ti tán wọ́n ti ní kọ́bọ́ sẹ́yìn ẹlòmíràn tó bọ́ abẹ́ wọ́n ti ní kọ́bọ́ sẹ́yìn ẹlòmíràn tó bọ́ abẹ́ pé kò tó lẹ́nu pé sẹ́mi wá ti sẹ̀sọ̀ láti jà náà sáwọn eléyìí náà la kí lànà bí tó ń sẹ́mi fọ́kàn ti tó ni àti pé pápá ńgbà tá a lè fi fún ta ló tẹ̀lé fún táfi ti sọ láti jàdá àgàtìlà sálẹ̀ yín màtó tẹ̀lé máa mú sábò bàbá ni àbí wọn ṣe ẹ̀yin ọ̀gbọ́ wọn ti tẹ̀lé máa mú bàtà nígbà tá nàbí tani tani bàbá lè máa mú tó ti sọ láti jàdá àgàtìlà nàbí la mẹ́tẹ̀ẹ́ ti sọ láti jàdá àgàtìlà nàbí la ni pé gbogbo àlùmọ̀ bá ti pọ̀ tó kálukú wọn ti tẹ̀ lọ́kọ̀ọ̀kan kálukú atọ́kùn àtòbí kálukú ó tètè ẹ̀ yókù mbẹ kálukú ó tètè ẹ̀ yókù mbẹ títí ńgbà tó gbogbo kó wa tó tètè ẹ̀ sanu wa tó fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí kò tó lẹ́rìí àkọ́kọ́ nípa tàwọn sànàbì sallallahu alaihi wasallam tó tún sọ láti jànáza tó fi wọn lára ànábì sàlàyé ó ní inna hadhihi al-qubura mamlu'atun dhulmatan ala ahliha. وإنما ينورها الله عليهم بصلاته oni gbogbo àwọn sáré ìjàre wọn máa kún fún òkùnkùn lórí ẹni tí wọn bá ti síbẹ̀ níṣẹ lọlọrun bá máa ń tàn mọ́lẹ̀ sínú sáré ẹni tó bá kú látàrí ìsọdá tí wọn bá ti sí lára tòṣẹ mọ pé lẹ́yìn ntọ́ hàn gan ni sẹlómi lè dínkù àná sí rárá o sẹ́wọ̀n kó àwọn tó wọ́n ní àdìgbò láti tó kú láti dé àmọ́ pété sọ láti wá ní òmùmọ́ ẹlẹ́wàá kò sí bàbá ìmáàmù tó lè fọwọ́ sọ̀yà rẹ̀ ó ń gbá alára bàbá ìmáàmù mi gan òkùnkùn ló náà babaláwo lè máàmù ọ̀daràn lè máàmù ó tún wá ní ẹ̀sán owó kó wọn tó ti sọ láti jànáza wọ́n ti já tíkẹ́ẹ̀tì báyìí fún mi adúpẹ́ fọlọ́ọ̀pẹ́ tí ìbàdí bá ní wọ́n lọ já tíkẹ́ẹ̀tì tó kù bá mú bàbá ìmáàmù òní dìde wa ó dìgbà tẹ bá já tíkẹ̀ ẹ máa ń wá bìkan ju bìkan lọ síbò mí ten thousand kí bàbá ìmáàmù tó wá akramakumullah eléyìí bá wọn ẹlẹ́kẹ̀ẹ́ igbe ńgbà tí anabi sallallahu alaihi wasallam gbogbo ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ adásọ láti tẹ̀sí bẹ́ẹ̀ kò tó lẹ́rìí bẹ́ẹ̀ igbe bí lè máàmù bá ti pọ̀ ńbẹ̀ ní kálukú ti sọ láti sí òkú lára kò tó lẹ́rìn nítorí pé òkú tó kú èsì ànábì àwọn èsì ti sàábì àbí ẹ̀kọ́ ni tó bá gbá ànábì lọ́ba kú ni yẹ táwọn ànábì jẹ́ sàábì yẹ ọjà bó ti ti jẹ́ mọ́ akramakumullah asi ti ma wọn ní ìdá òrìfà sábàbù bàtàlẹ̀ làjà òwe lárúbáwá sábà máa ń dọ́fà kí là ń gbé ìyàlẹ́nu lè má mú ọ̀sà dédé pọ̀ níbi ká ṣe sọ láti tó kù la níbi àwọn òkú tiwa àfi nítorí sàrà nítorí pé tí lè má mú ibà ṣe sọ dáàbì yọ gbẹ ńbúlọ́kù tiẹ̀ eléyìí tó náà tó pé yọ gbẹ ńbúlọ́kù eléyìí tó ṣe yọ gbẹ ńbúlọ́kù bí dẹ́lẹ̀ tó bá jẹ́ pẹ́ nìkan ni wọ́n dá fún lẹ́ńbúlọ́kù nínú àwọn ẹni tó ṣe sọ láti lọ́tọ̀ọ̀tọ̀ àwọn yòókù òbí nu àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ sọ fún ọ pé bàbá tiwa náà ní lálùpọ̀n òun náà ṣe lè mọ́mú o bàbá wa ń bẹ̀rẹ̀ àwọn náà ṣe o àbí òye bàbá wa nítàlẹ̀ àbá àwọn náà ṣe o sẹ́mọ̀ pé envelope gbọ́dọ̀ pé mélòó lẹ́tà sábàbí sólùlámùlùwòsòwò ìlànàmùlò àgbàkọ ní láti tẹ̀sí tó wà láàyè bákan náà sọ ma fẹ́ sí tẹfẹ ṣe jọkẹ ìjọkẹjọ bídà tẹfẹ ṣe ogójì ọjọ́ bídà tẹfẹ gbogbo alimọmù sí wọn ti sọlá tó wọn tún ní ayé ọ̀tọ̀ wọn ó di àwọn òbí wọn náà ní ọ̀tọ̀ torí kí àpòjẹ ọmọ bàtí bá do àtẹgbà ti fún tẹfẹ ti fi lè mọmù sọnù àwọn lè mọmù yẹn tó yẹn kó lè dá do àdó ní Yorùbá lẹ akramakumullah tẹlẹ báyìí wa àjọ ìpè kakó kúkú wọn ti wá sí sísá rí ẹ̀yin gbìyànjú àti wá sí sọláàtì jànáza làbọ tí wọn ti sí kẹtó ògbóró kẹtó sọláàtì jànáza àtẹsí là wọlé tẹtiri tó alẹ́ yìí ha ẹ gbọ́dọ̀ máa jókòó lórí sàárè ẹ̀yin náà wá burú tí ó ṣẹlẹ̀ nígbà tá a máa ń sìnkú sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárè yẹn ni wọ́n ti sọdà kó tí táwọn èèyàn jókòó lórí ẹ̀ ẹ̀ tún nílé kọ̀ wa torí pé kọ́kọ́kọ́kọ́ kẹ́tì gbàgbọ́ nu ọmọ ọmọ bàbá òkúnu ọmọ ìyá òkúnu ẹ gbọ́dọ̀ tó kó lórí ìtàrí bàbá rẹ yóò tún máa ṣe kíní kan àmọbó nìkan ni bàbá rẹ kúrì ní. alẹ́ nìkan wọn ló sùn ọwọ́ àtàkàkà lórí ìtàrí ẹnìkan wá rí wọn ni ẹ ti bẹ̀rù Ọlọ́run òkú tó ti kú lọ ń tàkàkà lórí ẹ̀ ní ìbá gbolé tàbí sí lọ́pàá lọ́wọ́ ni ẹ dákun ẹ má bínú oníke má bínú àbí kọ́lọ̀ wọn má bínú lórí èèyàn bá lọ sẹ ọlọ́ọ̀bù gàgà lọ torí àbúrò fún wa a gbọ́dọ̀ tẹ tàrí ìmàlẹ̀ a gbọ́dọ̀ jókòó lórí tàrí ká jókòó lórí òkun náà kókò ló tó gbogbo agbọ wa débi kókò wa tó wa ní ọ̀sán ju ká jókòó lórí tàrí lọ. kọtọkọtọna kama doko lórí sàárì tọ bákan náà ẹrí tó gbogbo eléyìí anabi sallallahu alaihi gbogbo tó lé ojú ọjà wọn kọ fún wa nínú àwọn béèrè táwọn yẹn máa béèrè iná ní pé ẹdá púpọ̀ mo ti fẹ́ wa lọ́rọ̀ kiri ká yàrá mo sì bẹ́ẹ̀ ṣe sọ́lá ẹ̀ ní ṣe máa ṣe àti filé lọ́rùn lẹ̀ wọn wá kọ́dà nìkan ni ó ń ṣe bí àyíká ni wa àti yàrá tán fò ń gan wọ́n sì kúnú ẹ̀ subhanallah alazim so gbogbo eléyìí mà ó ti hàn sí gbogbo wa náà bí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ìsìnkán sìnkú sí wọ́n tà tòkútò torí ẹni tó ra lé òun ti ra gbogbo ńtọ́ wà mẹ́ tó náà bá wà bókù mbẹ́ náà wà sọ pé wà gbé pàǹtí yín pàǹtí èèyàn bá náà mà pé pàǹtí kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ẹjẹ́ àsìnkú wa torí jẹ́ kò burú o tó bá jẹ́ pé ìdílé ńlá ní ìdílé fámìlì ńlá ní fámìlì tí wàá lọ ra lẹ̀ kan síbi kan nù pápá kẹ fẹǹtì ẹ kí wàá sọ ibi orí tẹ fámìlì yẹn kò sí tó burú bẹ kó sáàtì orí tẹ kó má jẹ pé títà ń gbé nínú àwọn ilé wa là ń sẹsẹ gbé kọtọ bẹ ẹnì ké à ń sì kulẹ à ń sì kulẹ náà ló fi gbogbo àwọn àkídà burúkú tó wà lọ́dọ̀ àwọn Yorùbá ń gbà mí ẹnìkan nìkan òkú léèyàn lóru alọ́sàsọ lóru òkú tẹ̀lé wa òkú olọ́tẹ̀lé wa sọ fún fún tẹ̀ sáni látẹ́gùn pé lónìí ah, ẹ má sọ bẹ́ẹ̀ o kò sójú tí yín ni o kí ló o nǹkan bú òní sójú tí wa. akramakumullah ibẹ̀ náà lẹ́sìn rí kékeré ayé lọ ẹ náà nù lé òkú òní máa ìgbà tó bá ti kú kó sí tókù kan bá wa àràn yìí lọ sí maka. torí ẹni tó bá ti kú ti kú níjẹ́ òní péde ìjọ gbẹ̀ndà kìá anabi ti sọ ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́kọ́kọ́ lanu fún ìjọ gbẹ̀ndà kìá sáájú ìjọ gbẹ̀ndé kò lè ṣẹlẹ̀ àti kọ́jọ́ pé yẹn dákú àpò àwọn tọ́lọ̀ ti fi sàmì yẹ́n àwọn kan tọ́lọ̀ ti sàmì aw kalladhi marra ala qaryatin وهي خاوية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعد قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام لأن بابا لك قجا إلو داهور ó كيف pé gbogbo ara rẹ̀ ti kú ọ̀hání ṣe ọlọ́run ti di àwọn ọlọ́run wa tají lẹ́yìn ọgọ́rùn ọdún ọlọ́run wa níjọ́ mélòó ló ti lò lẹ́yìn ìgbà kan sí mélòó náà ní gbogbo díẹ̀ náà ní kò rí bẹ́ẹ̀ ọgọ́rùn ọdún ló ti lò lẹ́yìn ìgbà tó kú torí ẹ̀ irú rẹ̀ àmọ́ ọlọ́run fi lóyún sàmì wo ni àti bí àwọn ẹyẹ Ibrahim alayhi kọ́dà olùdókòmí ọ̀gbàgbọ́ ni ọ̀lẹ́fẹ́lẹ́ onímọ̀ gbàgbọ́ wọ̀lẹ́ ẹgbẹ́ ní ọkùnrin máa ń nàkàlù àmọ́ mọ̀ fẹ́ kọ́kà ní ọba ni ọlọ́ọ̀ni kọ́ anabi ibrahim lọkọkọ káyé babaláwo láti kó àwọn ẹyẹ ثم تعد على كل جبل منهن تسعة mẹ́rẹ̀ẹ̀rin wá pín sọ́nà mẹ́rin lẹ́yìn tó ti gùn pọ̀ sí ìpín kọ̀ọ̀kan kó pín sọ́nà mẹ́rin ìpín kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan ìpín kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan tó ń mẹ́jọ òhun ọlọ́ni wá pè ó pé ẹ̀yà kánákáná ọ̀ ẹ̀yà owó ni ẹ̀yà òwúrí ẹ̀yà àdàbà ọlọ́ni yẹn ti ṣe wọ́n máa rìn bọ̀ wá bọ̀ ẹ̀ sọ̀pàn ọlọ́run ti lé iná ìsàmì kálí máa báwo lọ́lọ́run bó ṣe jí òkú dìde níjọ́ pẹ̀lú ìyá mi. torí ẹ akramakumullah mùsùlùmí làwà á gbọ́dọ̀ máa ṣe táwọn káfíìrì bá ń ṣe ntí káfíìrì bá ń ṣe ṣe ẹ gbọ́dọ̀ jọjọ yín lójú nítorí pé kí ni ọ̀sùn láti káfíìrì ọ̀rọ̀ rẹ̀ tó burú lọ́dọ̀ lọ ó ti tàwọn ẹranko lọ ọkàn ní làákàyè kò fi ṣe làákàyè ó lójú kò fi ríran ó létí kò fi gbọ́rọ̀ kí ni kẹfẹ́rí wá ń ṣe tọ́fẹ́ jọ yín lójú ó dàbí gẹ́gẹ́ bí àpótí èdè ẹnìkan náà ká dìde ládùúgbò lọ́ba lọ ra nígbà fóònù lọ́ba sọ sí àgbègbè nígbà ń pariwo.